ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ò sí lẹ́sẹ̀ mi àgádágodo kò sí lẹ́nu mi o màá kọrin màá kọrin màá jó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ò sí lẹ́sẹ̀ mi àgádágodo kò sí lẹ́nu mi o màá kọrin màá kọrin màá jó bẹ́ẹ̀ ni o orin ọpẹ́ orin ìyìn ni mo fi kí yín káàbọ̀ sí orí ètò wa tí ò ní yìí ètò Miliki Express ètò tó Miliki gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bí a ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tó bá ti rí èmi olólùfẹ́ yín Olúwatóyìn Òkí kí ni kí ẹ máa retí o ìdárayá yín òun ló ń jẹ mí lógún ní ọ̀rẹ́ tó Miliki Express títọ́ ní iyì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa ibi ìbàlẹ̀ ti máa ní àǹfààní láti máa gbọ́ kí n tó máa tẹ̀síwájú ẹ má jẹ́ kí n gbàgbé láti sọ orúkọ mi orúkọ tèmi ò yí padà fún gbogbo àǹfààní ẹ̀yin tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò yìí fún ìgbà àkọ́kọ́ orúkọ tèmi náà ni olúwa tóyìn òkí ọmọ wọn nílẹ̀ ọ̀kùn ọmọ wọn lọ́kọ́rọ̀ ọmọ wọn lógìdì ọmọ rẹ̀rùnrẹ̀rùn àmẹ́pọ̀ yọrùnú ọmọ bàbá ọ̀kálẹ́dùró bẹ́ṣu ọmọ alùbú omi méjì ọkàn jẹ́ ọmọlé ọkàn jẹ́ ìhàgì bẹ́ẹ̀ ni o oko là ń kíni nílùú tèmi mo wá ní kábà mo wá ní kéye ẹ kábà sí orí ètò Miliki Express gbogbo àwọn ìròyìn nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa àwọn sinimá wo ló ṣẹ̀ṣẹ̀ jáde bíbalẹ̀ tí máa ní àǹfààní láti máa gbọ́ ìgbà míì ẹ̀wẹ̀ a máa ń ṣe àgbéyẹ̀wò ìgbésí ayé àwọn gbajúgbajà olóṣèré wa kì í ṣe àwọn gbajúgbajà olóṣèré nìkan kọ́ àwọn ògo tuntun náà ń kọ́ tó ń ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ bẹ́ẹ̀ ni ní orí ètò wa tẹ̀ ní Miliki Express ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá wa wá nǹkan fìdílé nítorí pé èmi ṣèlérí fún yín wípé ètò tèmi yìí ẹ wò ẹ ẹ ó máa yọrantí ni ẹ máa gbádùn ètò tèmi yìí gbogbo yín tó wà níbi iṣẹ́ mo kí yín pé ẹ kú iṣẹ́ ṣàmọ̀ pé mo máa ń sọ lọ́sẹ̀ ọ̀sẹ̀ pé kò sí èèwọ̀ ń bẹ̀ níbi tá ti ń ṣiṣẹ́ yín kí ẹ máa ṣe fàájì lápá kan bẹ́ẹ̀ ni iṣẹ́ táwa gbà nìyẹn ẹ má sọ pé torí mo wà níbi iṣẹ́ pé àmì ò lè mílíkì á kí kò sí nǹkan tó burú ń bẹ̀ ẹ̀yin ẹ̀kọ́ bá wa gbé fóònù yín tẹ́ bá ti bá wa wá Star Times app ẹ kàn tẹ̀ sí orí Orísun tẹlifíṣàn táàgó kan bá ti lù báyìí kẹ́kọ̀ọ́ máa jẹ gbádùn ètò wa lọ ni ẹ bá wá nǹkan fìdílé nítorí pé ní ọjọ́ tòní yìí ẹ máa gbádùn ètò yìí lórí abala alábala lóríṣiríṣi tí mi ò ní jà fún yín ẹ jẹ́ bá wá nǹkan fìdílé ṣùgbọ́n kí ètò kan tó máa tẹ̀síwájú ńkọ́ ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájó náà tí a bá padà dé àwọn ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà tí mo ti mo ti lọ fimú fínlẹ̀ mo ti lọ fetí fínlẹ̀ mo ti lọ kó wọn mo ti lọ yàn wọ́n bẹ́ẹ̀ ni àwọn ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà mo ti lọ yàn wọ́n tí màá máa sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ kí ètò kó tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí orin Tekno Beta à ń bọ̀ ẹ káàbọ̀ padà yín olólùfẹ́ wa mo lérò wípé ẹ ti jẹ gbádùn sinimá àjọ̀dún àti sinimá Chief Jubril tí mo ṣe àgbéyẹ̀wò yẹn fún yín ní ọ̀sẹ̀ yìí ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa ẹ wọ́n mú pé ṣe mọ̀ pé tá bá ti ṣiṣẹ́ díẹ̀ kí ni ká tún ṣe o a tún máa lọ gbé bọ́dì wa a tún máa lọ gbẹ́sẹ̀ wa lẹ̀ wọ́n ní kò dáa kí ẹsẹ̀ máa lẹ̀ wọ́n lẹ̀ jù ẹ jẹ́ ká lọ gbẹ́sẹ̀ wa ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn orin Wizkid sọ̀kọ́ à ń bọ̀. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yìí Miliki Express ètò tó Miliki ẹ̀yin dáàdi wa ẹ̀yin mọ́mì wa ẹ̀yin bọ́dà wa ẹ̀yin àǹtí wa mo lérò pé ẹ ti bá mi Miliki ní orí ètò tọjọ́ òní ní orí ètò Miliki Express ti tọjọ́ òní gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan òun la máa ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ látòrí àwọn ìròyìn látòrí dé àlejò látòrí dé àgbéyẹ̀wò olóṣèré kan ìgbà míì a máa ń ṣe àgbéyẹ̀wò sinimá movie review irú eléyìí tá a ṣe lénìí ẹ fún àǹfààní ẹ̀yin tó bá ti gbádùn ètò yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ wò ẹ bá wa pè gbogbo àwọn olólùfẹ́ yín àwọn ọ̀rẹ́ yín àwọn ojúlùmọ̀ yín pé ètò kan ń wà ní ọjọ́ tòní tẹ máa fi máa ń gbafẹ́ níbi iṣẹ́ ò tẹ bá wà níbi iṣẹ́ mọ̀ pé kò séwọ̀n ń bẹ̀ kí ẹ máa ṣe fàájì lápapọ̀ nítorí pé ìdárayá yín òun ló jẹ mí lógún fún àǹfààní gbogbo ẹ̀yin tó bá wò pé àmì ah, òun sínlé lọ́sàn-án kan báwo ni mo ṣe fẹ́ jókòó ti tẹlifíṣàn ẹ wò ẹ kàn bá wa download the Star Times app sórí fóònù yín bẹ́ẹ̀ ni o bá ti download the Star Times app ẹ̀yin ẹ kàn wá Orísun TV tágo kan bá ti lù báyìí gbọ́n ẹ bá wa tẹ̀ sí ẹ máa máa wo ètò Bílíkì Express lọ nìyẹn. ẹ wá jẹ́ kí n rán yín létí lẹ́ẹ̀kan sí bí mo ṣe máa ń ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ wípé ìpolówó ọjà kò ní àgúnmu òwò kí lẹ̀ ń tà ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́mì wa gbogbo ẹ̀yin ìyá lọ́jà kí lẹ̀ ń tà ẹgbẹ́ wa ká yín polongo rẹ̀ fáyé ẹ lè kàn sí wa ní orí àwọn nọ́mbà tí ó wà lórí amóhùnmáwòrán yín gbogbo ẹ̀yin náà tó bá fẹ́ ṣe àwọn ẹbí fẹ́ máa tẹ̀lé gbogbo àwọn ètò tó ń lọ lórí Orísun tẹlifíṣàn lórí wẹ́bsáìtì wa lórí Facebook lórí Twitter lórí Instagram gbogbo àwọn handles ẹ̀ láti kọ sí orí amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ó bá fẹ́ tẹ̀lé mi ní orí ẹ̀rọ ayélujára tí ó bá fẹ́ bá mi dọ̀rẹ́ pọ̀ lórí ẹ̀rọ ayélujára tẹ́ bá ti lọ sórí Facebook ẹ̀yin ẹ wá official Tóyìn Òkì tẹ́ bá ti wọlé màá gbà yín wọlé ní orí Instagram ńkọ́ tẹ́ bá ti wá ìyálájẹ tíátà bẹ́ẹ̀ ni o èmi náà ni ìyálájẹ tíátà ní orí Instagram nìkan ni o ẹ ẹ lè kàn sí mi ńbẹ̀ kẹ́ máa máa wò mo ṣe máa ń post àwọn àwòrán àti àwọn fọ́nrán díẹ̀díẹ̀ tí a máa ń yà nínú ilé agodo níbí báyìí kó tó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé ṣé mo pé mo máa ń tẹnu mọ́ ọmọ ní pé ẹni rìn pẹ̀lẹ́ kò ní kọjá alé ẹni súré tètè náà ńkọ́ kò ní kọjá alé ìyẹn ni wípé sùúrù òun lọ́ba òun gbogbo nínú ohunkóhun tí a bá ń ṣe yálà nínú ilé wa ni o yálà àwa ọmọ iléèwé ni o yálà níbi iṣẹ́ wa ni o yálà ní agboolé wa ni o ẹ jẹ́ ká máa fi sùúrù ṣe ohun gbogbo ẹ dẹ̀ má gbàgbé láti máa ṣe kíni kí ẹ máa mílíkì kó tó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé ó dáàbò ṣùgbọ́n o kí n tó fi yín lẹ̀ mi ò ní jẹ́ kẹ́ lọ bẹ́ẹ̀ mo fẹ́ ká lọ fi orin ká fi máa ṣe ó dáàbò ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn orin Yẹmí Aládé Yẹmí Aládé oh my gosh ó dáàbò.